fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò mí èmi náà ni olólùfẹ́ yín captain mother esther idowu phillips tí gbogbo yín mọ̀ sí màmá Rainbow mo jẹ́ ọmọ bíbí inú bàbá aládùúrà jacob adébánjọ ìfẹ́mádé ti ìtánà bẹ́ẹ̀ ni gbogbo yín lẹ mọ̀ màmá mi captain beatrice jọládé ìfẹ́mádé wọ́n forí mi sọlẹ̀ sínú sí àní ẹ̀sìn mi bẹ́ẹ̀ ni mi ò dé ní kú òun bẹ̀ láéláé mo lọ sí iléèwé mo lọ sí Bethel school mo lọ sí St Mary mo lọ sí school of nursing mo ṣe nọ́ọ̀sì fogún ọdún mo rìtáyà létí six mo yìí ń gbowó retirement bẹ́ẹ̀ ni ọmọ ìjọba ni mí mo tún wá ṣe gàjàgàjà mo ní ó yá mi tíátà ọkọ tí mo fẹ́ ni àlàmúṣe ènìyàn òun ló gbé mi lédi tíátà tíátà náà mo yìí ṣe dọ́là òun ni mò ń jẹ ẹ rí i pé mi ò lè fi wọ́n lẹ̀ àyànfẹ́ ọmọ rò níyì ọmọwé ìgbàsóníyàn ló fò pẹpẹpẹ léwu ẹbí ń lura wọn ọmọ onífẹ̀gẹ̀ ńlá fẹ̀gẹ̀ ńlé kétu gbòǹgbò afẹ́tí ẹ̀ làlátàn ó ní bí ẹ bá dáké ẹ̀rí faláké bẹ́ẹ̀ ròfò olóko ẹ̀ pápọ̀ òwú làkọ́dá pẹ̀dọ̀wù ẹ bèrè wò ọkọ mi gbogbo ibi tó bá wà lẹ́rẹ́ àwọn ọkọ téèyàn ò lè gbàgbé ìwọ náà ṣe dáadáa sọ́kọ ẹ. falila falila ni mo wá rí àmì ẹ ti falila. falila ni wọ́n wá wọn bó ṣe rí bó ṣe rí jàtìjàtì. Eh, àǹfààní wà nínú celebrities àbí gbajúmọ̀ òṣèré tó o bá mọ̀ wá wù ni o bẹ́ẹ̀ ni tó bá nítorí pé eh, celebrities mi kìíní kan kọ́ kí ẹ kó ṣe gan-an kó ṣe bẹ́ẹ̀ ni kó o gbọ́ àwa gan ló yẹ ká rẹra wa sílẹ̀ ẹ̀gbọ́n mi bàbá mi bàbá ọkọ mi ọmọ mi báwo ni ẹ kú ìjọ mẹ́ta ìyẹn ni ilẹ̀kùn tó lè fi ṣí fún ẹ ìyẹn ló lè fi sílẹ̀kùn níbikíbi tó bá dé wọ́n ní màmá yẹn ó ti o ṣùgbọ́n kọ́ àbó lórí burúkú ni àbẹ́ fẹ́ ṣe èrè àbó orí yìí fẹ́ dàrú wọn ni ó tún dé iye elépè ṣùgbọ́n nígbà tó yọ ọmọ gbogbo èèyàn tó bá wọn ṣeré tó ṣàdúrà fún wọn gbogbo ibi tó bá fẹ́ wọ̀ báyìí ilẹ̀kùn á ṣí fún ẹ lágbára ọlọ́run inú èmi máa ń dùn ní o tí mo bá kọjá bá ń pe màmá Rainbow màmá Rainbow ìyá àdúrà ìyá aládùúrà inú mi máa ń dùn. ọmọ yẹn sọ́kè òkú. ṣe ríbi tí mo ti máa kọ bẹ̀rẹ̀ àtúnṣe níbi aṣọ táwọn èmi mọ̀ pé yìí ọkùnrin tẹ wà láyé sí inú yìí dùn fáṣọ tí gbogbo wọn ń wọ̀ yẹn o ṣùgbọ́n ṣó bá kọ́ṣọ̀ wà mu yorùbá là ń ṣe ẹ̀yẹ kọ́ mọ̀ wá pẹ̀lú aṣọ tó dáa <laughs> nọmba two nígbà tí a bá ti ń ṣiṣẹ́ yorùbá lọ ẹ níwọ̀n ọ̀tá báwo la ṣe fẹ́ tà ìyẹlẹ́po ìyálàta onírú àwọn tó jẹ́ran náà ń tà ìgbà tẹ́ ẹ̀ ṣe yorùbá ẹ ti sọ òyìnbó seventy five percent ah, ah, àníkẹ́ gbogbo ọmọ pẹ̀lú ọ̀lẹ́wẹ̀ àníkẹ́ má sọ òyìnbó ẹ kò lè máa fòyìnbó kọ̀ọ̀kan sí pọ̀ ẹ jẹ́ kí yorùbá pọ̀ jù kí àwọn tí ò gbọ́ òyìnbó kí wọ́n lè máa wò ó kó lè máa yé wọn alọ́bì kan náà bá sọ̀rọ̀ bọ́yẹ̀ sọ̀rọ̀ tán gbogbo yẹn pàtẹ́wọ́ àwọn ìyá tó wérí náà pàtẹ́wọ́ àwọn ìyá tó wérí náà pàtẹ́wọ́ mo á sọ mo ní màmá kí lẹ gbọ́ tán wí wọ́n ní àwọn òpó wọ́n pàtẹ́wọ́ àwa náà sì pàtẹ́wọ́ gbogbo nàìjíríà ni mò ń bá wí o gbogbo tó bá ṣe lásìkò yìí english ni ẹ̀ ń kọrin ẹ̀ ń ṣe play ẹ̀ ń ṣe gbogbo english ṣé ẹ ti pa yorùbá tì ní àmọ́là gbẹ̀gìrì àtẹwédú. tí ẹ̀ ń wò mí mò ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti ẹ̀ ń wò mí mi ò sun yín ìjọ tí bá bú yín ẹ̀ ń gbà ìjọ tí bá yìn yín ẹ̀ ń gbà ṣé wá rí búbú yẹn ò kẹ́ lè ṣe rere ni o torí ìyá tó dáa á tọ́ ọmọ sọ́nà tó dáa ọ̀nà táwa ń rìn torúkọ yẹn yìí fi wà dọ́là òun ni mo fẹ́ kẹ́yìn náà rìn lágbájá kú orúkọ ẹ̀ parẹ́ kò dáa rántí pé nítorí bá fi sílẹ̀ làwọn ọmọ máa dé bá náà dẹ̀ máa máa lórúkọ yẹn lọ títí ayé mo ṣe ń bẹ gbogbo àwọn ọmọ mi àtọmọ ara àtọmọ ẹ̀mí ibikíbi tẹ bá dé mi ò ní kẹ má dárúkọ pọmọ ìyá Rainbow ní má fi jalè má fi ṣe nǹkan burúkú má fi ṣe fọwọ́ nà débi tí wọn máa wá ìyá Rainbow kiri pé ó pèrè ẹ lọmọ ìyá Rainbow ṣó o ti gbọ́ ẹ ṣe rere ẹ hùwà rere ká lè ní àkọọ́lẹ̀ rere níkẹyìn ọjọ́.